ten ten pieces. ten ten pieces. not twelve twelve pieces. ẹ máa ra twelve but àwa máa join yẹn. àwa join gbogbo àwa jẹ yọ mẹ́wàá mẹ́wàá. àwa jẹ mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá. mẹ́wàá mẹ́wàá yẹn lè má ju káàdì ẹ nìkan yọ méjì lọ. ṣọlọkùn ni wọn. multicolours. ìyá mo fẹ́ multicolours ni. àwọn kan tún wà níbẹ̀ this is Ojes market Oje market in Ibadan. Oyo State, Nigeria. Those are the timings. Oh, okay. Mm. Timing. This one. They all trade. Mm. Trade. Everything here. trade. Mm. And it's waste. It's handmade. Yeah. yes, I did it. Yes. Oh. Yes. bí mo ṣe sin gbogbo tó rí i. Thank you. when I pass it the tiny thread then thread tí mo fẹ́ fi ṣe I will now move it to it then measure it gbogbo ẹ̀ ló ní measurement eh, so when I measure it I will tie another one to measure ẹ̀ bẹ́yẹn.